Cross-post for me. òfin wọn fẹ́ mi pẹ̀lú Cross post for me. Mostly <clears throat> was not no space for you. You cross post already? Hmm, done. Six o'clock. That's to eleven. in Nigeria. Mo wà ní Quebec mi báyìí wọ́n mú gbogbo monetization tèmi wọ́n lù ẹ̀ wọ́n slow ẹ̀ down wọ́n di ọwọ́ mi mú fáwọn èèyàn kan máa nà mí ẹ̀ ní jèrè. cross post itself. Yes. If you want to get them music fún mi. K-Dog kò ní yẹ ò ní jèrè olórí burúkú apààyàn terrorist àti gbogbo ìjẹ̀bú connection yìí tẹ́ gbógun tì ní òfo lẹ́ẹ̀ máa ṣe lẹ́ọ̀kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ṣe ń bayé àwọn ìyá ayé yín ò ní dáa. kì í ṣe gbogbo ìjẹ̀bú o gbogbo ẹnikẹ́ni tó bá wà ní ìjẹ̀bú là nìyẹn tó ń ṣe ìkà òfo lẹ́ẹ̀ ṣe àti gbogbo àwọn tó ń ṣe ìkà fún mi tí òrònú kò wà dá ẹ máa ṣòfò ni tilétilé tẹbí tara yín. gbogbo ẹ̀yin tẹ́ ń wá sínú inbox mi máa ṣe àìfún mi yẹn mọ́tò ló máa pa yín tọmọtọmọ yes mọ́tò ló máa pa gbogbo yín tọmọtọmọ gbogbo ẹni tó bẹ̀yìn wá mọ́tò ló máa pa yín tọmọtọmọ mọ́tò ló máa pa gbogbo ilé yín sọnù ẹ ní jèrè kankan things are the fear ẹ rẹ pé continue looking for my trouble continue looking for my trouble ẹ ní jèrè. mi ò rí lórí bíbá mi ò rí pé mo request post um, mi gbúdọ̀ post ọmọ mi mi gbúdọ̀ post pé inú mi dùn lọ́jọ́ kan I must not show them that I'm happy they must not see my face okay. mo ti rí lórí mo fẹ́ wo mẹ́sẹ̀gì mo fẹ́ wo bóyá orí mẹ́sẹ̀gì sórí whatsapp ló sẹ̀nẹ̀ sí yàn yẹn àbórí messenger. February last year hold on mọ́tì lọ wọ́n ti lọ February 28th last year, the court date passed. I was alone with January. You know when they sue, they sue themselves in court. I mean to court that time in Nigeria. Tí Ìyábọ̀ Òjó sue Lizzy Anjorin tí wọ́n ṣà ń sùn ara wọn this my landlord i was surprised nígbà tí mo rí lẹ́tà anything tó bá ń ṣe fún wọn níbẹ̀ yẹn nàìjíríà bó tẹ̀ jẹ́ pé mi kọ́ ni mo ń sọ ọ̀rọ̀ wọn èmi àti wọn kọ́ lájọ́ jà they want to do it also to me in this system gbogbo ẹ̀yin tó gba àbọ̀dè tìmí ní system yẹn máa ṣòfò sọnù this system will be okay all of you that are evil that also support terrorism in this system the Lord will expose you that is the prayer i will be praying for you i will be praying for Quebec every day that the people supporting me because I see that people fighting me seriously because I say no to killing, say no to terrorism, say no to bad thing. All of you in the, in the system of Canada, I mean, system, Canada say oh, don't support you. The law will expose you to the enemy that hates, I mean, to those people who hate terrorism, who hate killing. The law will expose you to them. I expose you, see, I'm going to do you. I want to show you embarrassment that my landlord used to give me. I'm not going to take that embarrassment any, any longer. Àwọn wèrè tí mo sì fi sórí WhatsApp iná mò ń bọ̀. Jẹ́ kọ́kọ́ block àwọn wèrè yẹn náà. Nigerian Yoruba people are wicked o. Yoruba máa ń ṣèkà gan o. Koshilo. Koshilo. Set and wash poppy. I want to see you. Olórí burúkú dínà yẹn náà wà náà wọ́n tó máa ń ṣòṣì yẹn o. Ó lu ṣọmọ àlè. Àbí mo jẹ owó ẹ̀rí ni lórí burúkú abẹ́mi mo bá tiẹ̀ jẹ́ mi mi délé mọ́mọ́dù ni tó fi gbogbo ayé ẹ̀wọ̀n àwọn èèyàn ń ta ó yá wèrè mi ọjọ́ tó yìnbá gbóná sí gbogbo yín i'm measured of you olórí burúkú yìí kò sí ètò lè pa àwọn oníbi tó máa dúró tipẹ́ ìlẹ̀ pa ẹ̀ máa dínà ìnáwó ní olórí burúkú ẹ̀ẹ́dẹ̀lẹ̀ rí mi pa aláyé bàjẹ́ olóòórùn olófo àwọn olè jàgùdà pálí amẹ́ríkà wà gbogbo yín olè apanilẹ́kúnjayé the people you want me to support i'm not supporting any bastard. If I'm a bastard, I call you bastard. Simple as that. I'm looking for the court date. Tolu. The court. Last year. Last year, February. See, look at it. This is, um, let me show it from the back. Only the court dates passed I was alone with the judge. If I, I file another case, then I will be another date for I will it be another date for eviction. Ẹ̀rí ó lóun fẹ́ lé mi jáde. Mi ò jẹ́ lóò kì í ṣe pé bí àwọn oṣù kan wà tí mi ò sanwó mi o. Because wọ́n sọ bẹ́ẹ̀ fún un. Ta ló fẹ́ jókòó sínú ilé ẹ̀dí oṣù kan? èyí tí máa fi continue that embarrassment ṣé mi lè lọ lú mi ni mo fẹ́ try láti change ẹ̀ kò change you see you can see can you read it the embarrassment is part of is part anytime tí bá ti sọ ọ̀rọ̀ kan when I register my mind and I complain whatever they are doing around me and some people they want me to follow by fire by fire I refuse to do whatever dance to their tune they need me pay me they start this this landlord also will be doing the same thing. See? He said on the February 28th, I received a, I mean, a letter. And that February, don't forget, December 1st, I got my paper. The moment I got out my paper, a lot of trouble was coming in also. And he's also part of the trouble. He'll be giving me trouble as if he doesn't want my peace. Even if you want something in my house, I can dash you. I don't know for them. And if more kan tí mo mọ̀ ni pé kó tó di pé wọ́n evict ẹ e jáde maybe you what my máa jẹ owó yẹn bóyá for I want my friend like three months in ń jẹ́ lówó pé mo jẹ one month kan mi fún lówó kò sí if I have the part payment kí n bá end of the month owó yóò bá ti pè bá let me just give you the one I have now give me some days now whether I will, I will pay you this is what nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn I get money from my house in Nigeria and I will be using it to pay here I want to go they won't and for you to know that some people powerful people are also part of it that's why they are holding my passport let me show you today that I have expiring passport with me Tolu Yeah. fún mi ní ṣé passport yẹn wà bí àbúrò àná mọ́tò our passport um, yeah, is in the car and you want to take something in the car go and get it má jò jábọ̀ tó bá ń kó nǹkan o má jẹ́ passport jábọ́ o. Yes, I want to show you now that I actually have a passport. The, but it's expired, but my country permits me that I can use expiring passport. You understand me? Because some all these criminals paying the money that they stole, gbogbo owó kidnapping owó olè yẹn, wọ́n ti send their system yìí. They using it to bribe them. That's they're working for money. These people behaving normal on on on me like this or normal. They pay them. They are not just behaving like this. Because I remember this, my landlord, in the beginning, the way was, oh, well, first day to visit Ilemi. The first day he visited this flat, after renting this flat, he said to me that I love what you did with my house. I did mo everything more ṣe than me. Ọjọ́ tí mo ti wọnú ilé tí mo ti vision television mo tan television bóyá kó tó ti pé bàbá ọmọ mi kú mo lo ọdún kan nínú ilé ni mo lo few months i was actually sue november i get into this house august 2020 august and títí ẹbọ ni olórí burúkú màdámù yẹn ó lè ó sù mí sí court nítorí pé ó fẹ́ dẹrù lé mi lórí they actually want to rope me with all the nonsense they are doing and i refuse I speak out. Wasiu Ayinde is part of it. Dino is part of it. And they send somebody to come assassinate me. The way they send somebody to meet my father, the father of my baby in South Africa to assassinate them. They did many things in this system. And some of them, these people, useless people, they're supporting these nonsense things. I pay my money upfront. Ìgbà tí màá débi báyìí, upfront mo sanwó ẹ ọdún kan yẹn tí mi ò tí mi fi ní sanwó lé ẹ̀ tí mi tó máa on the first mi ní sanwó lé I will put my car tí n bá gbé sórí igbá tí mo fẹ́ tà ní owó kan mo lè put them mo lè mo lè beat I can beat down the price just for me to pay because I know I live in abroad the accommodation is most important and I have a daughter and I want better life for my daughter I'm not here just to pé bóyá mo fẹ́ make owó pé mo fẹ́ lọ máa sọ pé nǹkan okay but just to have my peace of mind to be protected and to, you know, for my daughter also to be happy. That's why I'm here. I've, a lot of this money in Nigeria ni mo ta gan tí mo tún fi gbé tí mo fi sanwó lé mi. They want me to be crying and this person gbà to kọ́kọ́ wá yẹn. Ọjọ́ kan tó kọ́kọ́ wọ bí báyìí, ó yes we love what you are doing, continue saying it, continue doing good job. Òun náà tún wọnú ilé wá tó wọnú ilé báyìí, ó dó sẹ́nu ọ̀nà ọjọ́ kan tó fẹ́ gbowó with respect ló máa ń fún mi later ó kàn turn to another thing because olórí burúkú woman yẹn wọ́n send owó sínú system yìí láti máa fi corrupt àwọn èèyàn they are now paying money a lot of Nigerians are suffering o oh. the money they saw they, they invested from Nigeria government I mean system they are now using to sponsor war against innocent people they break the protocol there is not money is against the law for somebody to sue me in Canada living in um, Nigeria and tó ní wọ́n kàn lọ títí ni láti wá front ẹ̀ ó lè dẹ̀ ní gbogbo tí mo sọ is correct ni mo sọ and if you don't come and if you don't if you don't disturb me i won't i won't let me let me show you the last month eh, ó dẹ̀ pé orí message um, message ló máa wà lórí burúkú ni ẹni you think i dey fear you ni dino i know you to your own stretch ọwọ́ ẹ dino wàá kan àbùkù bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ wàá kan àbùkù ni mo sọ fún ẹ tẹ́ bá ti ń pààyàn tẹ́lẹ̀ orí wo ẹ̀ lè rẹ́ mi pa olórí burúkú ni ni. all the the crime you committed all of you kò sí tí mo cause tell me what I've done to you. If you contest, you don't win. What is my business? The president is here. The APC are there. Fight with yourself, you politicians. Fight with yourself. You can fight. Stop fighting women. Kẹ́kọ̀ọ́ ṣì dànù olórí burúkú. Ẹ ó ní àwọn wèrè nìkan ló máa ń bóbìnrin jà àwọn òkóbó impotent àwọn tó yẹ pé wọ́n gbọ́ ọmọ wá fún ni gbogbo yìí tẹ́ bá ti ń bá mi jà yẹn go and check your DNA the DNA of your children they are not for you they are they are bastard àwọn ọmọ yìnyín ọmọ àlè ni wọ́n impotent men fight with women àti they are your mates yìí apàyàn olórí yìí èmi mo crash brain yìí ni your brain na crash you crazy you crazy you crazy man. orí pé ẹni tí bá ti pé mo block ẹ lórí platform lórí kíní mi mo ti block yín nìyẹn. olórí gbogbo ẹni bá ti bá mi jà ìṣẹ̀lẹ̀ burúkú burúkú máa ṣẹ̀ sí gbogbo yín anybody disturbing my life ìṣẹ̀lẹ̀ burúkú burúkú tàbí àbí ọmọ máa ṣẹ̀ sí yín ara máa ní yín pa ojú máa pọ́n yín kú ọkọ̀ yín ò ní balẹ̀ ẹ̀wọ̀n ẹ̀ máa tún lórí ayé ń sókù agbára ọlọ́run ogun tó yìn lọ máa dé báyé yín ẹni ṣoríire. Mad ni. Mhm, mo máa rí mẹ́sẹ̀gì yẹn sí August ń I want to show you new. easy. to show you because they don't ti gbé wá yẹn o no ṣe let me to show you see i have one that you see see i want to show you new. o èyàn lè expiring you see do you see me do you see i have it's, expired but i have one out of the one that i know gbogbo passport mi tí mo ti lò recently láti millennium I put them together do you understand so the latest one the new I mean the the the tó dà pé tó new jù nínú ẹ̀ they collected it ní embassy to issue another new one okay so but I still have okay so and it's in our system now that you can actually buy a ticket you can travel with this so far you are going to Nigeria So far you are going to Nigeria. If you want them to continue holding, I mean, hold on to my passport in the embassy because you have a bad mission for me. You don't have good mission here for me. Because you have good mission, you you am taking me peace of mind, nearest of mind. So I just confirm mo kàn sọ I don't make mouths. Mo wà ní Quebec mo fẹ́ fi wọ̀nyí sìn. ṣe rí owó iná yẹn ẹ máa rí ti rí one eighty four normally kò yẹ kó ju one twenty lọ but kò dẹ̀ ń ṣe inú winter it's not winter time ṣótiyé it's not winter winter lè máa tan heater àtàn anything yàtọ̀ sí bob tó wà nílé kí n fọwọ́ ọṣọ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kì í ṣojoojúmọ́ káàdẹ̀ ẹ̀wẹ̀ i don't cook every day pàápàá and I want to show you now. Only hi Bola, please pay outstanding five hundred sixty-five sixty-five this weekend. Ìyẹn ní last month. And in the beginning of the month, that's on October, I mean September 1st, I send him, I send one thousand five hundred. Okay? one thousand five hundred. So, the balance tí ó yẹ was three together with the hydro three hundred and eighty dollar according to now later no ó dà pé he now send me message ó ṣe bí pé òun gbàgbé kò tí ì gbàgbé rí kó send owó yẹn kó less my landlord will never forget to send lesser you understand me every you know but he had more money to me just the way I used to say that these thieves Nigeria, whatever you do, anytime you have money here in Canada, they collect, they are paying money to some people. They raiding you systematically. I challenge my lord, my landlord also. That's with evidence and what he have done to me. He is partaker of, of, of I think he's part of the business as nígbà Ben, He now send message and I said, I, I told him, I said, please check. He said, hello Bola. See? I will read down. Only hello Bola. Please pay the outstanding 560 this weekend. And I said to him, I, I, I replied immediately. I said, hello, your balance is not 500 and something. Money, check it very well ó wá ní yes mistake balance is three hundred and sixty something ó fi always two hundred sí kò ṣe ó ṣe mistake sí rent mi tí n bá lọ ṣe uber tí n bá rìn lọ gan tí mo lọ ṣe tí mo gbé mọ́tò tí mo lọ ṣe uber yẹn tí wọ́n máa ń fún àwọn èèyàn ní ten dollar fún àwọn trip kan wọ́n máa ní kán cut owó mi six ibi tó ń fún àwọn èèyàn ní ten dollars wọ́n máa ní kán cut owó mi for six dollars Some people earning money from me. And some people in this system, they supported them. Just imagine if this system were not fit as well, they'll be more corrupt than Nigeria, Papa. It's because more they harden on them. Ni. There is law, or else they will be more than corruption will be more than Nigeria. If people can be doing things like that was I'm shouting, they are not afraid because they believe that you are a foreigner now. They can do anything to you. But this, if anybody can do this, there's nothing they cannot do. Let me now show you when they sue me to court. He sued me to court. I was like, he sued me to court. That time they sue Yabo and this Lisi That's why I'm telling you that some foreigner, some foreign, some people in foreign level, they and me, they prognose to some things. You know, you can prognose to each everybody because you know you have something common. Like United Nations, they World meeting, but those one, you know, is is between the powerful people. But some people, maybe they are powerful as well, so I don't know them. But they are, you know, they're causing some problem. In, I want research me, Timothy let me now show you those times tí gbogbo wọn sọ ara wọn i was looking i wasn't even talking they paying them ṣe rí pé Lizzy Anjorin sọ ń sìn pé òun gba owó ó dẹ̀ sọ pé òun ò gba owó á níbi torí wọn torí monetization torí monetization ni Lizzy Anjorin ṣe jókòó síbẹ̀ yẹn ọmọ ẹ̀ tó wà lamẹ́ríkà ń bá gbà wọ́n bá ṣí ẹ̀ wọ́n dẹ̀ bá gbà ó ń gba owó tó máa lóun ò gba owó nísìnyí ló sọ jáde yẹn wípé wọ́n ń gba owó ó ń gba owó wọ́n dẹ̀ máa ní àwọn ò ó wà lórí YouTube ó ń gbowó ó wà lórí Instagram ó ń gbowó ó wà lórí kíníyàn ó ń gbowó wọ́n máa sọ pé àwọn ń ṣiṣẹ́ kẹ́yìn lọ ṣiṣẹ́ a wà ní orí bíbá yìí gbogbo nǹkan page mi ni wọ́n ti bà gbogbo ẹ̀jẹ̀ wọ́n demoralize everything a dẹ̀ tún move on I continue they making they disturbing my life I continue and pushing they want me to be crying every day go and check it alóni tó ti sunkún dáadáa lórí bíbá any day tó bá rí pé inú mi dùn bí mo ṣe jó lánàá tí mo wọṣọ red àwọn white yẹn ẹ rí pé Lizzy wọ blue lónìí ó support Quebec ẹ mọ̀ you don't know ṣé mo pé lánàá I put on red and white okay so listen lónìí ó fi ó fi blue sí pé they have some people that's the lele that's the signal that they have some people in Quebec that they using against me ẹ ní sori gbogbo yín and I declare as a child of God anybody in the system of Quebec disturbing my life Ile, Quebec will be okay, but your own parts in this Quebec will be destroyed. But the Quebec will be good. Everything about Quebec will be all, all right. But those evil in this system, supporting people fighting me, their, your arm will be destroyed. Your passion will be wasted. Your life will be ruined. So shall it be. Read it. Read my lips. And let me tell you, I can leave other country and be okay. We have been, we have used to it. For the rugged, abi, to be rugged, we have used to it. Our system have used to it. Especially our bike arrogant but no whites, nobody born in this system apart from you being can ni wọ́n máa pè wọ́n hold on expatriates. apart from you being an expatriate in the system of Nigeria you cannot live in Nigeria the way we are living in your system where we are not expatriates. you cannot so when you see somebody like me that we have been telling story about our life respect ẹgbẹ́ owó sókè fún wa ṣe gbọ́ if your system is corrupt and bad like my system you cannot cope you cannot cope in other system so if I cannot cope in other system don't don't be too don't be too mean and be too proud don't be too wicked wickedness is is not good Me, ò commit crime rí nínú system mi and i'm not ready to do any evil i'm not an evil person i shared the story of my life and i said not to killing and terrorism why do you hate me because of that let me now show you he sued me to court i was like what i smile i said, you sued me to court and i came on social media to say it because whatever happened to them in system of Nigeria even I'm not part of it I'm, I don't eat out of it I don't benefit anything from them nothing they did never do anything tó man share ṣe owó ojú wọn náà fi rí báyìí wọn ò ní fún mi ní kankan and this one will still be supporting them àwọn kọ̀ọ̀kan ní Quebec mi báyìí gbogbo ẹni tó ń support ibu against mi ilé ò ní tòrò ayé ò ní tòrò ó máa gbẹ kú ó máa ṣàìsàn kú àìsàn tó gbógun náà máa dàbù ẹ wọn ò ní rí tó ṣe é gbogbo ogun tó lọ nínú ayé ẹ bóyá mo ti a fún ẹ rí á padà wá ìdọ́bù fò The Lord will destroy you. You provoke me when I want to be myself. I just want to. Things are not easy. But I still like to put my smile on my I mean, just make myself happy. One very me I must not show, I must not come out, I must not laugh, I must not smile, I must not dance, I must not do whatever they do in Nigeria. I must be looking wretched. They did the same thing to my daughter. One mama pè mí because they want to do evil to me. They will be calling me, come and go to one place because they know Dino, they know Dino. Oníwàlápá, wọ́n Dino torí mi bá tọmọ sí ẹ. Má ṣe èpè fún ẹ. Má bá yí ẹ jẹ́. Ọlọ́run lẹ́nu àgbẹ̀ mi ìfẹ́ báyọ̀ you sí bá ti láìkẹ́ tí má ti gbàdúrà fún rí èmi á máa pray for ọmọ tiẹ̀ mo ṣe dáadáa fún ọmọ tiẹ̀ o fún mi worry, rí mo support all for nothing and then you be waiting word against me after thirty pé wọ́n pa bàbá ọmọ mi ẹ̀ ní sóríire gbogbo yín òfò lẹ́ máa ṣe é ẹni jèrè. Let me show you. the court date you can see ìwé kóòtù yẹn wà níbàyí mo kàn rí pàtí mo kọ́kọ́ rí ìwé kóòtù mo níbo ni a tún já sí báyìí mo ní mo ní mo la já sí o wọn torí Lizzy Anjorin olórí burúkú olè terrorist Wàsíù Àyìndé terrorist Dina Melaye terrorists. ayé yín máa bàjẹ́ sísìn. You disturbing me, disturbing my daughter for this why? Ẹ ní ṣoríire gbogbo yín po. I know the people supporting you. I told the lawyer the day the first day we met in court That's your ìlú ni òtí wá sí kọ́ lóní ká máa ṣe Most I told him that these people you are supporting their terrorists simple as that. Ó sá sẹ́yìn He ran away and said, are you sure? I said, yes, I'm very sure. Because there's nothing tí mo ṣe tó wà rántí pé kàn disturb me. They stole for me, they never pay back. They killed other my baby, nothing being done. They harass me, nothing being done. A lot of things have been, happened to me. I support, I call police in Nigeria, they refuse. A lot of evidence. What else you want? You don't take me because I smile, I look stupid to you. Sọ́bọ̀ tó sùn bí ọlọ́gbọ́n inú ẹ̀ pé gba. The gentility of a tiger doesn't mean the tiger is a coward. You gbomi lójú mi, you sunkún ayérayé. You make me cry, the Lord will make you cry forever. You cause trouble for me, the Lord destroy whatever belongs to you. I don't cause problem for people. And me, even me saying not to kill it because what they have done to me. For people to be terrorizing me for donkey years. Do you know how many years I've stayed in this trouble? on the 28th of February 2024, she said, I mean, he said, the lawyer, I mean, the my landlord, the owner of this house is not my landlord. I do give you respect before I disrespect you. With due respect, I disrespect you for disrespecting me and supporting the evil people against me. I live in your house over four years now, and I pay your rent. It's not easy for me. How many? How many did I? Let me tell you the money I've made in this system. It's not even up to two years rent. Since I came to this system. And that's why most of them, they used to, they used to wonder, how is she coping? to pay to manage to pay the rent because they know they disturb me they send me iṣẹ́ tó mọ̀ pé wọn ò ní fún be sending me láti bí ọdún kan báyìí wọ́n mama send iṣẹ́ tí wọn ò ní When they send that work to me, when I just give them my data, they just want to have my data, they will give it to me. People collecting money on the social media, they didn't give it to me. I block, people are collecting, they hand a lot of money on the social media, they didn't give me mine. Because they want to patronize, their gullible. The nonsense Idol, those idol idiots and idol worshippers, killers of destiny, those who bow with people's blood, who eats woman's being, flesh. They want because they want to be, you know, they want to hide themselves to tell the whole world that what they are doing is cool. I'm telling the whole world that they are fraudsters. You hate me, I hate with I hate with passion. You hate me, I hate with passion. I think he sent the letter. I was they gave me my paper on December and January this I mean this man started disturbing my life. January started disturbing my life. And he sent me that letter on January when people are still in the mood. I remember that the same January they killed the father of my baby. Wasiu Ayinde will be celebrating his wife. Oh, you surely they were still. But when oúnjẹ disturb me ní jèrè ọmọ yóò ní jèrè ọkàn ọmọ yóò ní balẹ̀ àṣẹ yóò ní bò ikú burúkú lè máa kó àwọn tó support yín tó jẹ́ politician wọ́n máa ṣòfò pẹ̀lú yín obìnrin tó support yín ó máa gbọ́ ọmọ gbèbí ṣu ọmọ mi pèsè lọ́wọ́ lọ́jà alẹ́ àdàbí tó wáyé pé nǹkan tẹ́ ṣe fún mi ní tó da ni mo dẹ̀ sọ pé ẹni kí n gbàgọ̀jẹ̀ mo ní mi gbàgọ̀jẹ̀ mo jẹ́ ẹlẹ́mi jẹ mo ní òkè mo gbọ́ ẹ tún rẹ̀ mi tà mo ní òkè mi ó dẹ̀ ti ẹran dẹ̀ ti tán lẹ̀ kí ló dẹ̀ tún kù ẹ ní sóríire papọ̀ ayé yóò ní da a lot of you that do that evil to me want me to be celebrating ẹ ní sóríire ọlọ́run máa gégùn fún yín òfò lẹ́ máa ṣe ọ̀kọ̀ọ̀kan lọ́mọ wíwọ yẹ máa yọ sọnù tán lẹ́ẹ̀ ní pé mọ́. that January the same December I got my Papa. he send me message that gbàtàn sùn ara wọn yẹn he now send me letter that I should come and go to court I was like what type of letter is this what did I do he said because uh, some money I pay some money late. So he want to come and tell the court to come and evict my things. And another at the same time, Quebec also, some people in Quebec, what <laughs> some um, what they call them, the Quebec, uh, what they call them, Quebec, uh, those welfare, they send me message also that the money they gave to me during the when, when I newly came, tí United Nations come out from, they say also I should pay back. That if I don't pay back, that they are coming to take all the furniture in my house. And I came on the social media. They wrote me that letter. And I came on social media to read the letter that, please look at the letter. I said, okay, they are free to come. And I'm ready to be sleeping on the floor. I said, I'm ready to be sleeping. I'll be sleeping on the rug. When they, they should come and take it. So far, if, if it's uh, okay for their money. And I know it's even more than their money. But they should come and take it. The money they gave to everybody, two or ọgbà lọ́wọ́ one, because ẹ jìn mí lọ ọlọ́run máa fàjùlọ wọ̀nyí ọlọ́run máa níyín lára in tí ò ní jẹ́ kí ọkàn yín balẹ̀ mọ́ láyé tí ọlọ́run máa ṣe fún yín tí ò ní jẹ́ kọ́kàn yín balẹ̀ tẹ́ ẹ̀ nílẹ̀ dùnú mọ́ tẹ́ máa fi jáde láyé ọlọ́run á ṣe fún yín ọlọ́run ò dẹ̀ ní tù yín nínú mọ́ gbogbo ẹni tó ṣèkà fún mi tí ò dẹ̀ rẹ̀ mú padà. so the the what do you call them the Quebec uh, those welfare they write me and also the landlord also write me that uh, eh, he sue me. He said I should come and go to court. So I accepted. I'm going to explain myself to the lawyer. I'm not afraid of them because I never It's not a crime thing. The only thing is that that time is very cold. They just want to push me and my daughter to sleep in the winter. I have house in my country. If I don't even have house in my country, I will get a place to stay. I cannot sleep in the winter and I cannot sleep in the streets. And I said, okay, I will explain to the, I was, uh, I, I asked, I'm no, I, I, I now called, you know, then he now sent his wife number also, that one also was talking to me, I was like, ah. I explained to them, and they see, he is here. If he's not here right now, somebody they are going to tell him, they are here, most of those people, they followed me. They can come with another fake account. They are here. I tell you if I'm happy on the live chat, you just send me message just for me to be sad bó ṣe bó ṣe rán ẹ pé kó máa múnú mi bàjẹ́ yìí gbogbo yín pátápátá tẹ́ ẹ gba contract yẹn ọlọ́run máa banú gbogbo yín jẹ́ abímọ kú òkè ń dunnú láyé wọn á purọ́ mọ́ mi gbà mí wọ́n lè sọ pé she causing children I cause children or people who cause my child who want my title? That who want to tr trouble me till I die. I cause them together with their children because you trouble me with my child. So, I was expecting him to send me the the code for soon so that we can have the something on the Google, you know. But later, he sent me message that day on the 28th. I call him. I said, remember I was expecting him to around seven. So I asked him, I said, please, hello, good evening. Please, when is the next court date? Because I said, because I know I have a court case with you, you know. He said to me, the court date passed. I was alone with the judge. If I, if I file another case, imagine, if I file another case, then will be another date for that he evict me out of the house. harassment let me tell you in this system there is nobody even harassment I can also swim for harassment but do you know what if I'm in this Quebec they will never allow any lawyer to stand for me because some people powerful people are behind it also they are using these people and together with some idiots from my country also part of it he my lips I call them idiots tán bá bí ìyá wọn dáadáa kan sọ pé àwọn ló wà ní díẹ̀ all you trouble, trouble of my life, come out and tell the whole world that you are the one to stopping me. If something will not happen to you, you cannot. Because they will ask you reason why you're doing this. Before you trouble somebody, you should give the reason. Tell me the reason why. Bugudo ti commit offense ko. Kó tó di But because you're a criminal, Only i hope that doesn't happen so he wants me to stay in this house now let me now show you what the message he sent me he sent today bó ṣe anytime you see me dancing if i'm just happy like that some people are crazy ṣe rí bójú mi nínú kámẹ́rà tí mo lò ń sí ó bright ojú mi they want me to be kò sí nǹkan tí they hack everything about me they hack my email it's against the law only terrorists tell people what they are doing to me ṣé àgbúrò sọ fáwọn anti-terrorist kan tó mọ̀ pé terrorist ni they know now you think they don't know you they know you but don't worry the time is coming lọ́lọ́run wí i want to show you. lórí burúkú àwọn olùsìn wọ́n ní lọ́ọ̀fù ní ká máa ṣe má tún ṣe wọ́n tó wá ní ká fúnka nìṣẹ́ ẹ̀ nítorí rẹ̀ lórí burúkú kédọ̀gì ó lè kédọ̀gì ayé ti ìgbàjẹ́ kédọ̀gì ayé ti ìgbàjẹ́ àwọn fake people. dino aláyé bàjẹ́ dino aláyé bàjẹ́ kò bẹ́ dino aláyé bàjẹ́ dino aláyé bàjẹ́ kédọ̀gì aláyé bàjẹ́ olùsìn aláyé bàjẹ́. wọ́n máa ní come eh. the government of Nigeria is looking for people to give me ò sí ní àwọn tó máa pa torí mi ì pààyàn. I want to bring where is the message now? Ètò send lónìí. Hi Bola, I receive one thousand two hundred. Mo try gan ṣá. Ṣé mo ti pa one thousand two hundred lóṣù yìí ni? oṣù tó kọjá iṣẹ́ mo pa one thousand two hundred. Yesterday we had Yesterday we had fifteen missing from the hydro surgery. Yesterday ni ó rí 15 missing. Tolúwa ni mí bá mi ṣẹ́ẹ̀kì oye tó fún ní last month kò calculate ẹ̀ pẹ̀lú owó àìdúró yóò ṣàtìrí bọ́ẹ̀kẹ́ lè rí i pé irọ́ ni o she just want to tell me that me is sanwó tán i'm embarrassment ni busy embarrassing me. ẹ bẹ pé mi ìkálẹ̀ nǹkan so i want to read now. tó o bá sẹ̀dọ̀ owó fún ṣàmọ̀ sọ pé nǹkan kan kù ni nǹkan kan ò dẹ̀ kù ṣe mọ̀ pé wọ́n máa ń jà mí lólè ní nàìjíríà so ó ti darapọ̀ mọ́ wọn. hello i received one thousand two yesterday we um, we had fifteen dollar missing from the hydro bill last month irọ́ ló pa why don't you tell me before that tí mo ti sọ láti last month because she had ó gbúdọ̀ sọ ni if i tell you go and check all the history after paying money ó lè sọ fún mi fifty dollar kù màá kàn wọ pé confisi fún ni ọmọ mi á tún máa sọ pé ṣé màá ní fisi. ọjọ́ kan let me tell you one story one day there was a time tó sì máa ń wá gba owó lọ́wọ́ mi because me I don't have internet so if I have money in my account I have to collect and pay the money to my daughter account to send internet to him. So, but before then, I have that mind. I mean, before I have the solution, I mean, before, before then, I always call him when they stop my interact. I say, okay, if if I have the money, I'll go to the bank. I collect the money and I will tell him, please, get your money. You understand? One day, he was downstairs and he will come and collect it. One day he was downstairs. I mean, one day he was downstairs and he called that he's already downstairs that I should send the money. So I sent my daughter to go and give him the, give him the money. Do you know what he said? After that, counting the money, oh, he now said the money is missing some money. Because some people already create that the, the same evil they are doing to me. To be telling me pay àwọn àjẹ́ ló ń ṣe mí kò ní dáa fáwọn àjẹ́ yẹn kò ní dáa fójú yẹn kò ní dáa fáwọn babaláwo àti àwọn olóòṣà àtàwọn tó gba owó lọ́wọ́ àtàwọn tó gba owó lọ́wọ́ ẹ alájà ní kò dàgbò tètè wọn fẹ́ fi gbó ìṣàkó ònúgbó ó fó lẹ́ máa ṣe ebi ló máa pa yín kú. gbogbo owó tó fún last month ṣé o gbọ́ kò sí month kan last August ó ní ó kù fifty dollar nígbà tó let me let me read this also tẹ́lẹ̀ ó ní missing fifteen dollar the hydro bill and the monthly is one due for October ó ní okay your due four ninety due for month of kìnìún kan due for October ó ní I now continue ilé ló wá ló ti ẹ̀ wà terrible ó ní I cannot keep doing this this house was like four to five months nobody rented it they were looking for somebody I didn't sign like wọ́n máa kọ́kọ́ sọ pé background check wọ́n máa lọ wò wò ẹ́ eh? nígbà yẹn tí n bá fẹ́ san n bá fẹ́ san fifty thousand sixty thousand deposit to buy house I will buy it. Only we cannot keep doing this. Also, I have someone. Listen, only also I have someone We take the apartment as of February 1st. Only I have someone that will take the apartment for February 1st. <laughs> Ó lè take ẹ̀ sí single. You can tell the person to come and be living with us in February before February. Okay? The person can come and be living with us. Okay. Now check the total um, owó lé ẹ̀ àtowó adùn ẹ̀ kó calculate it together. Only we I mean ó also I have someone who will take the apartment as of February first you said you were going to live for something less you said you are going to lo lo I mean for something less expensive I suggest you find something before the end of this year I will not I will not push any remaining. Okay, of this. Uh, okay, you leave early. So, bye. Let me tell you something. In land of Canada, in land of Canada, if I'm working, they allow me to work if they don't stop me. Okay? What happened to me? They purpose the planets It's not by accident. If I work, okay, even if I'm paying 3,000 in Canada, I should be able to pay. Because minimum wage wa gan lọ́dún tó sọ pé owó tó kéré jù tó gbọ́dọ̀ gbà ó gbọ́dọ̀ gbà ó gbọ́dọ̀ gbà less than 50,000 now. And 3 times 12 three times twelve that's about sixty thousand you? no thirty something thousand ni hold on papa let me calculate thirty-six thousand ni now and if I work somebody like me I do many other things like eh, bí ọṣẹ blog I should not be crying for money now you just want to disgrace me all of you with disgrace. I want to calculate now three times twelve that's thirty six àbí thirty six kójó wo léyìn ní kogo ni mo pa mí o èmi ibi tí ayé mi so simple de kí n pawó lé wọn kí n kàn tiẹ̀ fún wọn achievement ni o pé ọmọ mi lọ school dẹ̀ ń protect ọmọ mi torí mi fẹ́ kí ayé ọmọ mi rí bí àwọn ọ̀tá yẹn ṣe fẹ́ kó rí bí àwọn kéwọ́n ṣe fẹ́ kó rí bí àwọn olórí burúkú tó máa tọ́jú ọmọ títí wọn tó máa tí èpè máa pa ọmọ wọn tó jí owó gbogbo owó nàìjíríà tó fi tọ́jú ọmọ tó èpè máa pa ọmọ wọn tí kú máa pa wọn tó bá jìnnì lọ́rùn lẹ̀ tó máa pa wọn tó bá pa bàtà tó bá pa jìnnì what is that one owó ìlé oh, o they still make it difficult do you know what do you know why at times when I have the money if I have the money at times I don't pay them full anytime I pay money to them full tí mo kàn sanwó yẹn lóṣù wọ́n máa wò pé bọ́dọ̀ tí lówó sanwó oṣù yẹn o any other thing tí bá fẹ́ ṣe báyìí wọ́n block ẹ̀ if I pay these people okay on the first yẹn mi ò kọ́ tó owó ẹ̀yẹn bíi méjì o tó tí mo show pé mo difficult fún mi láti san ibi bá kàn sọ ipa ara dẹ̀ mi lásán láti san owó yẹn easily they will block other things bá fẹ́ ṣe because I had to be crying the next one had to be difficult wickedness. Where do you want to get in? mi ò mọ̀ wọ́n I don't know who, uh, the person talking to me. ó ní how ó ní how about moving to a cheaper apartment you can still get two bedroom for one thousand two one five níbo níbo níbẹ̀. mo bèrè ni. You are not my fans. You are not my fans. I've never seen you before. You don't, let me tell you, I'm more than that. The money, I am more than that. Even when you move to one thousand, you move to two hundred dollar place, they will disturb you because they want to prove something. Are you with me? Health workers in other states wọ́n make hundred thousand in a year health workers tí ò tiẹ̀ ní kó ń jẹ́ part time bí iṣẹ́ gan ní other state they make sixty thousand in this system let me just let me tell you the truth let me tell you one basic truth I don't want to speak for people that's why I'm just I don't want I want to shut up my mouth anybody making money on this system now they will make sure You spend the money with the lawyer. The money, the moment you are out of lawyer things, you are not going to get whatever you want. You will suffer. They doing things purposely and deliberately. I don't know the people behind it. Are you with me? Deliberately. A lot of people getting job. Maybe you are getting like 4,000, 5,000 in a month here in Quebec. Their paper is not yet ready. They will not give you up your paper for donkey years. You have to be, and you have to be spending the money on lawyer cases. Are you with me? Do You get it? So even if I move, you know what? When I was doing Uber, I started two years ago or two and a half years ago. I want to upgrade to Uber because when I came in newly, I asked people because I go around with Uber. And those Uber, I asked somebody a day, sometimes ago, they say, I, I asked them, how much do you make in a month? Some said they make three, I mean, they make 5,000. It depends on your car. They make 5,000, some make 4,000, some may even make 6,000. ẹnìkan gbé mi lọ síbì kan ríjọ yẹn ó lo àwọn four wheel drive yẹn ló ń lò kò ń ṣe van mo bèrè lọ́wọ́ ẹ̀ mo lè lò ló ń make ń bẹ̀ nìyẹn ó ní at least ní mọ́ tó lò máa ń make seven thousand mo nígbà tó yẹ mo nígbà tí mo ṣẹ̀dẹ̀ mo ní seven thousand years how much you pay in a month or the car ó ní i pay ó ní the total money torí mọ́tò ẹ̀ brand new ni ó ní pẹ̀lú insurance ó lòun sọ one thousand let me tell you tó bá make kó tẹ̀ jẹ́ three thousand ló make in a month tó bá make three thousand in a month and he pay one thousand to the kini ilé tó ń gbá ń gbé kò dẹ̀ lè make three thousand ṣé ti yé yín mẹ́yẹn irú àwọn tó bá ń sanwó lé yẹn tó yẹ kó ti san deposit owó lé tó ra lé if you if that house belongs to you you can pay lesser tó bá jẹ́ pé mi múra lé ó lè jẹ́ pé tó bá bá mi kọ́ọ̀tì ẹ̀ mo lè sọ pé mo fẹ́ san lé tí n bá sọ pé twenty years náà fẹ́ rà tí mo lè sọ pé kó bá mi ṣe sí thirty years so tó bá jẹ́ pé in a month wọ́n lè sọ pé kí n máa san eight hundred or one thousand but ọdún tí máa fi san máa pọ̀ but èmi mo ní i will be paying it do you get it now látọjọ́ tèmi ti bẹ̀rẹ̀ uber the first day tí mo kọ́kọ́ bẹ̀rẹ̀ uber i make mo kàn ṣe the first day tí mo jáde lọ yẹn for few hours tí mo lọ ṣiṣẹ́ mo pa hundred dollar the second day no mo pa ninety nine dollar more than let me be jẹ́ máa lọlé mo dẹ̀ wọ́gbọ́ òkè mi ì dẹ̀ bẹ̀rẹ̀ iṣẹ́ láti àárọ̀ mo kàn bẹ̀rẹ̀ ní few hours níbi ọwọ́ four ni mo bẹ̀rẹ̀ àbí three thirty mo dẹ̀ padà wálé níbi Or ọwọ́ be seven are you getting me so mo guess you pay okay if I go if I do this if I had more hours to myself is my job and if I make that money I can pay easily to my, my job I can pay my rent I do other things I don't eat much we can see my daughter also will be doing something we can survive in other things that we do like you understand because I'm not the only one living àwọn ọmọ mi The adults ọmọ mi fẹ́ ṣiṣẹ́ mi báyìí wọ́n dá dúró wọn ò jẹ́ kó ṣiṣẹ́ they are wicked nínú system yìí we have a lot of wicked souls but I have because before I continue my advice before I continue my story I want to advise Canada government to be careful about the migration of Canada now for those immigration because they are very strict about police of Canada but the migration a lot of refugees a lot of criminal who came into the Canada also, they are getting married to the migrations. Yes. The criminal have no label except you investigate them. And the government cannot know all of them. That's what I discover now. And I'm doing this for free. So, we have a lot of terrible people now in the, in the system that purposely and deliberately, they did that to South Africa. Before the South Africa was, South Africa was messed up a lot of Nigerians, not Nigeria alone, a lot of foreigners, a lot of West Africa, traveling to South Africa, they marry to anybody they want to marry to. They deceive them by fake love. And after getting married to them, because they want to get into the system, they want to use those people. A lot of them get married to migration, also in South Africa, simply because they want to pass through the airport without no checking the husband of so so so and so the wife of so so so and so is passing and is a criminal and is going with the headsmates they get into those people's life They doing the same thing now into the system i'm just telling you you know since Timothy Debbie I've never dated anybody in this system. A lot of people woo me. A lot of people approach me. A lot of people want me. I've never in my life dated anybody in this system. And I swear with my Bible, if I've slept with anybody in this system or anybody have slept with me bóyá ó rí nakedness mi bóyá ó lè rí nínú if I slept with any man let God no answer my prayer and a lot of people they do like me if people don't blackmail me when I go out you see me I'm a wonderful lady beautiful both in and out okay a lot of people now I can tell you when I'm telling stories I know what I'm saying A lot of people want to get into the system. They want to ride the system right. They want to get, they want to they, they want to play on the system intelligent. They want to ride freely on the system. They want to they want to do some havoc in the system by playing with some people. And you cannot stop people not to fall in love. What I know now they are using immigration of Canada very well. A lot of foreigners, a lot of criminals, because a lot of people also coming to changing system to another system. Some of them, to be sincere, some of them are criminal. Yeah. But thank God, I was, I was not part of them. That's why from the beginning, day one of my life, coming to Canada, they asked me so to speak on social media because to get your paper, just hide your head. I said, I, ah, I cannot shut down my Facebook because I'm not lying. My story is genuine. What happened to me? in tó ṣẹlẹ̀ ni mò I can't tell it all. And that's why you see me emotional at time most of the time go and check it i've cried many times when a woman is carrying your system like that are you not afraid of God what did i do wrong to your system did i commit crime by you telling you when tó bá fún mi ní information kan pé they are still o they are doing bad thing o oh, some area o oh, i will quickly come on social media i will call Canadian government Quebec government this and that police this and that and i will give you the information what else you want if anybody hate me let me be sincere with you you hate me you are not a good person go and discover yourself anybody that hates me is a bad person. so ìwọ adviser olóṣì outside Montreal you cannot tell me where to live you cannot in your life you cannot tell me where to live You don't control me. Because some of you controlling me, tell me where to live. You are part of maybe you are enemy. You are you want me to live exactly where you can quickly get me. I cannot live. I know what what, what is good for me. Okay? I don't want you your advice. I'm here to explain what is happening to me. Okay? So don't tell me where to live. Àwọn èèyàn tí ò ṣiṣẹ́ tó mi nú system tí ò dẹ̀ wà intelligent tó they are making money. So don't tell me where to live. You say, eh, if you continue talking, I hate whatever, whatever you are saying now. Don't advise me. I don't need your advice because you want me to be in the system of Quebec. I'm not going to continue. I can live anywhere I love. I like. And if you don't want me to have my freedom because I'm not in prison, you allow me to leave. You don't tell me where to leave my life. I'm not for you. You are not my husband. You are not my friend. You are nobody to me. Some of you advising you hide under the fake account now. Or who, even if you are not fake account, you say you are my fan. Fan symbol. If I fans people, I elevate them. If I fans people, I support them. If I fans people, I don't wish them bad. Most of you on this social media, you are evil. Hiding under some masquerade. Masquerade uh, something, garment. It's not a suggestion. I'm not telling you to suggest anything to me. Did I ask you? Did I ask you now to suggest something to me? You are enemy in disguise. Okay? You are not speaking to a novice person. I'm not dumb. I'm not a fool. You try my brain. I'm more. Wo, má jẹ́ ń tàn ẹ́. Ọpọlọ Ọlọ́run pé ju all your tactics, all your program, whatever you plan, whatever you feel, I understand it. I'm not a lazy bitch. You want to destroy some people deliberately. You believe you are destroying my business. All of you supporting those people. You, má sọ̀rọ̀ mọ́, I'm, I don't want you. I don't even know you. I don't want people. I don't know you. I block you. Lọ gbé mi wọlé for now. I block you off. If I need advice, I will ask you, please advise me. I don't take advice, sir. I don't take advice from mad people. I'm not part of the people who take advice from mad people. Do you see me like a idiot? They disturb many times, but I still achieve. I will, I can do more if they don't disturb me what I need, just tell those idiots to stop in my life to, to, to, to keep off. That's it, Kwasi ABC. Keep off and leave me alone. Whatever I'm doing, you want to know. You want to know everything about me. What for? Why? Did I know anything about you? Did I care about your life? You won't want to, you, you want to know everything about me. What for? Only those people who tell people are terrorists. Terrorists tell people. You don't advise me. I'm, we are not in the mood. I'm not in the mood. If I call for your advice, then you speak to me. Okay, maybe o ti session advice Oh, Ah, mi sọ pé kò advise me. Oh, ṣe don't see. What was the pay? pé eh, we are just advised bìtẹ́ sí say, ibi tí jọ́tò tí mo wà ní mo sọ mo ń béèrè advice ni àbó orí pé ọwọ́ mi gé ni do you know how many how much people eh, people are working on this in this system do you know how much, how much they earn do you know how much they earn even when my daughter go to work they disturb my daughter they go to school they disturb my daughter at school also in this system. and you're telling me go to this month, right? go to this month, Montreal ìwọ kọ́ ló máa sọ fún me kẹ́ kó ṣì dànù sígbó you are looking for a place maybe where you want to set me you want me want to be in control of my life you want me where I where I'm going to live that you quickly you can quickly conquer me you cannot listen to me wojú mi dada, o lè conquer me tó bá palára o lè palára tó bá pajero o lè pajero tó bá pọ̀rọ̀ gúnlé àga o lè ṣe wọ́n yẹn èmi ṣe mi ò kì ṣàwọn yẹn o o ti bọ́ bàbá yàtọ̀ lórúkọ tèmi jẹ́ ṣadédè lórúkọ mi bọ́lá fọlá ṣadédè ni mi ń jẹ́ ó ti yẹ mẹ́ẹ̀ ọjọ́ tó dẹ̀ tó dá mi sáyé kò sí ẹni tó gba ìyá láyé wọn béèrè wọn béèrè fún ọlọ́run ò béèrè fún approval lọ́wọ́ anybody kó tó dá mi mo wáyé tèmi ni so tó bá rè pé ẹgbọ́n jọ lẹ́dàá yín lọ don't do that to me o gbọ́ mo marry gbogbo nǹkan tí mo ṣe láyé tí mo ti ṣe ní Emi, ni wọ́n bá sùn wọn ọ̀dẹ̀ bá mọ ọ̀dẹ̀ tòmí prom nígbà tí mo bí ọmọ ọkùnrin mo ti bí ọmọ my son is going to be forty years my first born is going to be forty years ṣùgbọ́n I trade him single-handedly. Ilé tí mo kọ́ sí gbogbo nǹkan tí mo ti ṣe láyé mi single ni on this media mi mo ṣì help èèyàn kò sẹ́ni To ṣì help me, till date mi ò lè sọ bóyá èèyàn gbàdúrà fún mi i speak on my behalf and those who are doing that god bless you god bless you so much. Anything tẹ́ bá fẹ́ advice á jẹ́ dọ́mí á jẹ́ idiot á jẹ́ àwọn investors àwọn tí ò pé àwọn losers i am a champion I'm not a loser I'm doing business they stole from me. Nobody telling them, you never advise those ones to come and pay back or to come and compensate me for all the evil they done to me. You then you gbogbo kó sórí burúkú kan máa ṣe pé kí n lọ máa gbé mi kan ẹ ní sóríire. The same thing òrùn to ràn ní Montreal east ló mọ̀ ràn ní Montreal north ló máa ràn ní Montreal north ilẹ̀ kan tó wà ń the same government kan ni wọ́n ní ní Montreal yìí ìwọ kọ́ ló máa sọ bí tèmi máa lọ gbé fún mi wọ́n ní ìlú kan tó yẹ pé two thousand dollar or two thousand five hundred dollar ni wọ́n máa ń plane lọ síbẹ̀ owó mọ́tò ló máa fi gbé plane lọ síbẹ̀ ó ju èyí tó fi gbé plane lọ sí Nàìjíríà lọ ara skirt kan ara skirt kò bẹ́ẹ̀ kìíní èrò tó pọ̀ tó wà ńbẹ̀ kò tó bí mélòó kan ìkà rẹ̀ tóbi jù wọ́n lọ wọ́n máa ń wáyàn tó máa ń lọ bẹ̀rẹ̀ mí lọ wọ́kọ́ ló máa sọ fún mi but the same ìjọba irú bẹ̀yẹ o lè má ní network fọ́sẹ̀ kan ibi tó máa gbé tó ní ní network tó ní lè ṣàlàyé ẹnu ẹ tó ní lè sọ tó bá fẹ́ ṣe ìkà fún ẹ you won't be able to explain to the whole world àwọn tá lórí pé fẹ́ máa ṣe àjò pétérù fún ájò pétérù àtàjò júdásì káríọ̀tù tẹ́ máa fẹnu kíìsì ẹ̀ tẹ́ máa sọ̀rọ̀ tó ń tẹ́ máa bá tiẹ̀ jẹ́ God forbid okay I need my freedom I'm not a prisoner I'm not a criminal okay I don't want anybody to pressurize, to pressurize me again I don't want anybody to tell me any longer I don't want anybody to block my way any, any longer I should go to Montreal. If I'm paying one thousand, tí n bá two thousand, àmì tí n so two hundred dollar ní Montreal but Louis tó ń ṣe yẹn. They can block me not to have the two hundred to pay. Just for me, kàn ìtẹrù mi síta kàn ṣàfihàn ìṣẹ̀lẹ̀ yà gbogbo ẹ̀yin tẹ́ wà nídìí ẹ̀. Ẹ tó eh, jẹ́ ẹ̀yin náà tí mo sọ pé mi the buffoon. tí mo deny tó torí Tinubu tí mo deny torí àwọn kan mo deny yín nítorí pé pay good go and have it eh next time mo learn lesson in hard way you to go and learn from your mistake and your wickedness okay everybody ló learn i learn ipe tó bá tẹ̀ pé mo fẹ́ mo fẹ́ sọ̀rọ̀ yín gan mo lè má ṣe dáadáa sí yín débi pé mo máa padà sọ pé mo fẹ́ sọ̀rọ̀ mo expect tó ṣe so mo learn lesson in hard way so you want náà law go and re correct yourself redirect your footsteps next time you know how to behave wickedness kò mú yàn débi kankan ọwọ́ ọmọdé ò tó pẹpẹ tàgbàlagbà ọwọ́ kèrègbè. ìwọ ló wá fẹ́ máa advice mi kí lọ́ọ́ máa gbé Montreal east. gbogbo àwọn tó ń gbé ní ibi bẹ̀ yẹn nígbà tí mo dé àwọn ibì kan àwọn tó ń gbé ń bẹ̀ wọ́n lórí méjì kódà wọn ò ní nǹkan kan wọn ò ní nǹkan tó tẹ̀sí wọn kódà wọn ò ṣiṣẹ́ tó mi láti ọjọ́ tí mo ti wá ṣiṣẹ́ lọ́jọ́ méjì yẹn látọjọ́ kejì báyìí tipátipá ni wọn wá ní fún mi níṣẹ́ kankan mọ́ they hack my account they won't give me work iṣẹ́ tó bá dẹ̀ fún mi iṣẹ́ tó yẹ kó fún mi lánàá ń sin iṣẹ́ kí n sọ kankan fún yín wọ́n ti kọ̀ náà kẹlẹ̀ mi pàmò alágbára wà ń bẹ̀ ìjọba tó bá dà mí láàmú ọlọ́run máa bí ìjọba yẹn wó ibikíbi tó bá wà tí mi bá support ẹ̀gán tí mi bá mọ̀ ìpò ń yọ mí lẹ́nu ọlọ́run á mi bìwó á mi kọ́ńkà wọn. mo gbé kinní síbi ní mo ní China light ni mo pọ́n mọ́lé tó bá jẹ́ China ni kì í tiẹ̀ ń ṣe China Taiwan náà ti mú wá kì í ṣe China gan bí mo ṣe gbé aago yẹn síbẹ̀ pé China light nìyẹn nígbà tó di pé mo fẹ́ máa lọlé lánàá má jẹ́ ń wọn bastard <laughs> ẹ̀yin ọ̀tá mi ọmọ àlè ni tó bá jẹ́ kúkúrú ni ẹ́ tó bá jẹ́ tíì ni ẹ́ tó bá jẹ́ fàtì ni ẹ́ tó bá bastard ni ẹ̀yin ọ̀tá mi bastard. so wípé mo já etí blọọkì wọ́n kọ́ ló máa sọ fún mi ìgbésí ayé ti máa gbé. wípé mo já etí blọọkì wọ́n kọ́ ló máa sọ fún mi. ayé pé kí n lọ bá gbé kí n lọ gbé mọ̀trẹ́yìs báwo ni tiẹ̀ ṣe jẹ́ aṣọ tiẹ̀ lé aláró ṣàlàyé fún mi kí laṣọ tiẹ̀ lé aláró tó máa sọ fún mi ibi tí máa gbé sọ fún mi aṣọ tiẹ̀ nílé aláró tó máa jẹ́ pé wọ́n ló máa ṣàlàyé fèmí èmi sọ̀rọ̀ lọ́nbí òtítà ibẹ̀ wa wọ́n nígbà sọ fún wọn lọ bẹ̀ẹ́ o wọ́n yẹ kíní kan o mo wà nínú Quebec látijọ́ wọ́n ń disturb mi ní Quebec tí wọ́n ti ń gbé tí wọ́n ti ń parọ́ mọ́ mi Quebec tí wọ́n ti ń ṣe oríṣiríṣi fún mi. gbogbo ọgbọlọ tẹ́ ń da gbogbo àwọn òṣìṣẹ́ yín jù Quebec náà ṣì wà ń sìn tí n bá lọ bì kangan tó bá jẹ́ Quebec kan ibi tí bá tẹ̀ fẹ́ lọ yín kọ́ lè máa sọ fún mi anywhere tó bá wù mí láti lọ kì í ṣe ilẹ̀ máa sọ fún mi ẹ dẹ̀ máa rí àwọn kan wà tó yẹ pé wọ́n bìlí pé ẹ rí mi nà ọ́ pé mi ò wúlò fún yín ẹ máa rí àwọn tó bá nídìí mi ẹ máa rí mo ṣe máa valid mi i'm not useless i'm important you don't know <laughs> but then, if i'm useless do you think you be fighting me like that do you think you gang yourself against me do you think you are going to team up like that and war wage war against me the way you do I'm being sure that i'm very important and all of you you want you are not you are not you don't ready to you are not ready to pay for my service and you want to have me you are a criminal ó ti wà nù system yín pé kẹ́ ẹ máa fẹ́ lóyún kẹ́ má and if i want to render my assistance or i want to render my service voluntary service me máa choose with tí mo fẹ́ you can't tell me to come and do voluntary service for you torí pé mo last year. next time you don't tell me what to do what to do and what where to go Only person only sì ó lè bá mi sọ̀rọ̀ ní ọkọ mi ó ti yé bẹ́ẹ̀ yẹn tọ́ bá dẹ̀ ti fún mi ń sáì mo ti gbọ́ kí ló fẹ́ ṣe mí mi ò pa ìrìnà mi ṣe burúkú fún yàn náà ibi tí èèyàn máa jókòó sí ọlọ́mọ àti pẹ̀lú kí ló dé mo wà ní Quebec láti ọjọ́ yìí ok ìyẹn bó ṣe jẹ́ o ẹ̀yin apàyàn tíìmù ayé yín ò ní dá o ẹni sóríire òfò lẹ́sẹ̀ dànù ẹ mú passport mi dání ẹ máa ní kíní i'm not going to holiday i'm not going to jẹ́ gbogbo mo ń sọ̀rọ̀ ń sìn so anytime Tolú fídíò yẹn ń sìn bá mi gbé sórí YouTube So you get me on YouTube, okay? You get me on YouTube, okay? Get me on YouTube. We are going to YouTube. All right? Go to Montreal. Ẹ̀yà wèrè ni ìwọ you go mama your mama mi go to Montreal. Ibi táwọn criminal tó ti ń tapá tó ń ṣoríṣiríṣi wèrè wà ń bẹ̀. Ẹ wá ràn wọ́n criminal sí mi. Olórí burúkú. Security mo wá wá Good life mo wá wá. Ti yẹ yín kọ́ ló máa olórí burúkú ẹni tí ò lọ́pọ̀lọpọ̀ ló máa advice mi èmi tọ́pọ̀lọ́ mi pé torí mi pé ẹ̀yin tẹ́ jẹ́ ti wà lọ́nà medication tó pé lagatin lagaflex lẹ́ ń lò ẹ̀yin aláyé bàjẹ́ ẹ̀yin máa lọ máa fẹ́ advice mi ta ló ń jáde ayé mọ́ṣáláṣí tó fẹ́ bá àwọn bàtà lè mọ́mù oyin ti burú dànù ó burú lọ́rùn yìí torí kọ́ máa gí mi banana. mani hmm. ó sùn mí sí kóòtù ń gbà yẹn á lóun fẹ́ wá wọ́n máa á ẹ̀fì tìlé mi ó wá fẹ́ ó wà ní ẹ eh, by January in February lòun ní èèyàn he said he has a people uh, he's, he's going to have uh, tenants by Jan uh, February February yẹn ni birthday mi so ti yẹ yí time tá a máa ma yọ̀ yẹn wọ́n tún pa ẹ̀ nínú jẹ́ tẹ́ bá gbọ́ pé ẹ ti fẹ́ ẹ́ eh? o fẹ́ jù sí mi jù náà ẹ ti fẹ́ o àwọn student lásán wọ́n ń gbélé three thousand ní ọ̀hún yẹn ní àwọn anywhere wọ́n á máa gbé bíbà wọ́n á sọ ilé tó bá ti ń gbaṣẹ́ báyìí when you are working if you don't, you don't have paper they be giving you work ìwé wa ti gba paper ìwọ́n máa ní fún ẹyin ṣe mọ́ hmm. ẹ má bínú bí wọ́n ṣe ń jẹ ọ̀gẹ̀dẹ̀. Hmm. here they don't want you to laugh wọ́n dẹ̀ máa rí àwọn nàìjíríà tó ń ṣe nírẹ̀ẹ́rìn ẹ̀ tó máa ṣe wọ́n ní kó máa rí ewúrọ̀ máa look wretched. Mm-hmm. Tolu do make shake for me fi àwọn kíní yẹn papọ̀ ṣe wọ́n díà I love your I love your pants tí bá sọ̀rọ̀ yẹn náà sórí wọn máa gbóná wọn gbúdọ̀ rẹ kó dress nice wọn gbúdọ̀ rẹ kó dunú wọ́n fẹ́ kó máa sunkún ni ẹni jèrè. How are you? I'm good. How are you? I'm fine. Good. I don't know. I want to, I want you to pay me the one thousand, and then when they pay that money, then you take it. Pay my daughter the 1,000. I need it. 1,000 Okay, but I, I, don't, I don't have it right now. But you, you know, for the past four months, I said to you, you said you don't have it now. You should pay it, yeah? Even for me not to, you know, Wait, because... Hang on, hang on, hang on. Hang on. Hola, hola. Listen, um, I understand that, you know, I, I, I get what you're saying. I don't have the thousand dollars to pay her right now, or else I would have. Because even my landlord now, fifteen dollar, he embarrassed me because of fifteen dollar. Sir, your landlord what? So I'm just telling you that one thousand is a big money, man. I, I I'm not <laughs> I'm not saying it's not. I know. I, I don't I don't look at it as it being small money. But why this company not paying? Why they they, they fraud? They fraud people. They are fraudsters. Ah. Okay, listen, listen. All I know is there's going to be a, um, a community call on the 11th, which is next Friday. Okay? I'm the call is not necessary. They don't need, I don't need any call. They just, just need the money for these people to pay the no. money back. Yeah, yes, I, I understand that. I understand that. But I want to know what's happening also right? I, I need to know because they pay your son. Why are they not paying my daughter? Because no, we don't know these people. No, you are the one that introduced this, and they gripped my daughter. You know. Bola, Bola, Bola. They did not pay my son. You they said they pay your son. I thought they did. They paid my son's friend. My son is still waiting for his money also. And the reason why I believe that they haven't paid him is because he was also in the other platform for Lydian World. His friend didn't do anything. He just went into the strict uh, uh, GSP, and that was it. I, I, I understand. Bola, I feel terrible. I feel terrible. I wish I never ha- did this with your daughter. I, I, I only, like I mentioned to you, I knew your, well, I, I, I suspected some of your situation because you had told me you were doing the Instagram and then, you know, you were getting money from that and then it stopped and whatnot. And all I thought at the time. I never was, get money from Instagram in my life. Well, whatever. You were, I don't know. You were doing I never, stuff with Instagram. and you I never get me. money from Instagram. I never get money from, um, no. Even Facebook. So so other people making a lot of, help, lot of money. During that time, they never give me money. Okay, I didn't know that because I know that when people have followers, that you know they get they can get paid for the ads that they they get. I don't I I don't have as many follow. You had like I don't know how many thousands of followers. I only have a thousand and six on my account, so that's not something that I that I do. But I understand what you're saying, Bola. And if if I had the money, I would have paid you off long ago okay. because I didn't want you to okay. be in a situation. No problem. No problem. No problem. I understand. No problem. One thousand. No problem. Me too. I need it, but no problem. No problem. Okay. Thank you. Oh, okay. But but Bola Bola. Yeah. Are you still there? I'm here. Just just just know that I'm not here to try to rip you off. I okay. want you to understand that. Okay. No problem. I want, no, no, no, seriously. I want you to understand that. Yes, I know. No problem. I understand now. And I feel for you also now. Okay. So, anytime, hey, sorry, no up? problem. No problem. Me too, I need the money, but no problem. So things happen no, like I, that listen, at It, listen, we all need money, right? And it's everybody like, needs like money, especially when you are, are in this system of COVID. Are you, hello? Yes, I'm listening to you. Yeah, no, I'm just saying I agree with what you're saying in the sense that it's taking very, very long, and I don't know why. I don't know why. Because it says on the site, you know, you can contact them and, you know, ask for a refund, and I'm not you sure know, why. Are they going to be long. telling you all this story for long until you forget about the money? That's it. No, it has, no, you know, no, even when you are telling me then, why? you know, no. anyway. Let's forget about no, it. No, wait, Don't trust them. They say they're going to get back to you after one month. This is about five months now. They are not getting back to anybody. Yeah. Forget about it. Yeah. Don't trust them. If somebody no, continue lying to you, don't don't. I don't believe them. There's people. There's people on this this platform that are missing hundreds of thousands of dollars. Yes, these people they spend your money already. Majority of them, you just believe in them. They are fraudsters. I'm telling you. Anyway. Okay. Yeah, I, but no I, problem. Forget about it. Now, anytime, no, no, listen, anytime listen. if they like, that, them pay. If they don't like, that, they should, they should leave listen, it. Listen. I leave everything like that just Bola, for God. Bola. Okay? I'm just saying. Uh, I, I just call you now because my my landlord also, because of $15 tell me, embarrass me seriously. And a lot of people, okay. some people also, a lot, on that organization, a lot of, uh, I don't want yeah, to mention yeah. that. Again. But all I can tell you, out of everybody I know, okay, that I got involved in this, when I get some extra money, I will pay your daughter her thousand dollars back. Okay. I promise you that. Okay, thank I you. I promise you that. Okay, thank okay? you. Thank but you. you have to be honest with me that if you do get the thousand dollars, that you will reimburse me. Let me tell you something. That. Let me tell you something. I don't lie. You have not given me the money now. You say you are going to, when you have money. But now you say, I have to be honest with you. Of course, I cannot, you cannot pay me the 1,000 and then they pay back to me later and I still hold it. I don't do that. Okay, I know, I'm, I'm not saying that. I'm, I don't do that. But you say now that I should be honest with you. I'm because uh, no, I don't do that. I don't. I don't do that. I don't like. I don't. I don't like haunting people anyway. But I can't do it. If you have the money today, you pay me back. You pay me the money. Anytime they want refund me, if anything comes to me, you will know already. You know. You know because you link my daughter with it. You understand? So I, I cannot do that. We don't have mind. Do you think if I have mind of of for me taking people's money, do you think I will be asking you for one one one thousand dollar? I don't have that mind. I don't take people's I'm, things. Uh, first of all, <laughs> I think you're jumping the gun here. I'm not. Okay? I'm not you jumping have, any gun. I don't even have gun with yeah. me. No, you're, that's a, that's a, that's an expression. I understand. Ex I understand. That's an expression. I understand. You don't you don't really know me, and I don't really know you. I'm just saying that, okay? It's okay. not that I'm accusing. Okay, but you. no problem. Let's wait till then. Anytime you have the money to pay it, you can give yes. me because I like if it's my money. I will not bother again. A lot of people have robbed me. A lot of people have cheated me. But my daughter, you know, I felt so bad, you know. I don't like people I, I doing agree. things. I don't like people doing things. Cheat, bullshit with my daughter. You understand? Because I don't do bullshit with people, children. So anytime you have the money, give it to my daughter. Then if they refund, then you will surely know you get it back, okay? So that is yeah. it. Thank you so much. Okay. All right, bye. Okay. Bye. No problem. Bye. bye. Hello. I purposely called this lady leaving my body. Now I can feel for her because like embarrassment, a lot of people be calling her and also looking at her the way I look at her also. I understand. But you know what? The part of people who holds this organization, you still believe them. <laughs> Should I tell you? Nigeria are part of the people Those these, these people that live in Dubai and this some, some of our celebrity are part of these people who create this idiot I mean nonsense thing. <laughs> they fraud. <laughs> What fraud there. Do you know what? The day I advertise for this person on my platform, that's when the this celebrity go bacha. And see that time, <laughs> they cause a problem. Oh, Those Nigerians and some say even senator of Nigeria they are part of this game she still believe she's going to get the money back Yeah, we don't know we don't know because their leader is from Dubai okay they actually re reside in Dubai do you understand <laughs> she still believe she's going to get it back anyway and ah, so although they can do it back because when they start functioning again If America and the system all over the world, they hold them, they release them again, they start collecting money from others, they can systematically pay some people to enter another people again. Okay? But if they never release them, <laughs> if our the detective, the anti-fraud, and the FBI, and the, American government, the American Canada, all, all these um, powerful people that hate this nonsense, if they never release them, they won't pay it. <laughs> this thing I you know when some people I don't want to talk if I talk ayé wọn máa bàjẹ́ I àwọn set of hush puppy this woman then when they start running around like wọ́n ti rí pé wọ́n ró ìbò tí ó ti yẹ bẹ́ẹ̀ Auto Bola ti polówó ìbò kan wọ́n ti ajá kẹ̀kíá wọ́n ti gbé bísíǹsì lé lórí wọ́n ti bẹ̀rẹ̀ sí sọ pé ó lọ bí wá èrò wá wọ́n gbogbo èèyàn ló ń pè báyìí sí dúẹ́ dúẹ́ dúẹ́ dúẹ́ dúẹ́ dúẹ́ dúẹ́ di ṣé ṣé bitcoin àbí crypto kìíní kan náà ló ń jẹ́ eléyìí sì olórí wọn Dubai ló wà o <laughs> wọ́n ti fọwọ́ wọn ra Ferrari oríṣiríṣi mọ́tò <laughs> wọ́n rẹ̀ bá mọ̀ <laughs> àtàwọn celebrate Nigeria lọ́dẹ̀ apart of it. ó I purposely I purposely call now. Now somebody Oyibo also collect money from my daughter. Fifteen dollar. This my landlord will be embarrass me. All of them wá kó ẹrù mi síta. I've been paying for four years in this house. And the money I've used to pay this rent, I didn't get the money from the system. So at time I will want to pay this house, I will send money. I will send. I will call some people in Nigeria, even landlord, eh, somebody tenant that live in my house. Please now pay off front. I want to pay my rent here. Ah uh ah. -uh and you still want me to go and live in Montreal East. oníbílẹ̀ yóò wọ me tutu. míì do someone tutu bobo gbogbo me tititi. mí tìtìtì ó dàbí pare. ó parẹ́ ayé ọ̀mà ní parẹ́ ooo ẹ̀yìn lẹ́ ó lọlẹ̀ míì tuntun ádàgbére fún játijàti but me, what you want to hear from me I refuse to tell you me i will not update you enemy but enemy i'm ready to bá yí ẹ jẹ́ síbí o gbọ́ abọ́ dáhùn nítorí pé mi ò wọ̀nyẹ́ tí bá sọ síta ayé yẹn àtúnṣe wa bàjẹ́ in another fresh area leave me and let me go you know what if you are doing your bushy, don't come around me if you are evil don't come around me if you are fraudster don't come around me if you are a killer don't do it in my presence and don't come around me okay Your sọ́tọ̀. So Baba, yàtọ̀ ni mí mi ò ṣe my kádàrá no they do that nonsense they embarrass me for fifteen dollar you can see i called this person but i i feel for her i don't have the me too i'm worried a lot of a lot of things let me tell you at times the money for school fees me, tí of interest náà fi support is it? la máa fi sanwó léyìí látọdún òun ọdẹ tí wà please náà. No wọn ti wà prim àti jáde lórí mídíà màá máa gbàdúrà fáwọn òwèrè tí mi ìmọ̀ rí màá máa lọ́mọ ní kú ẹ̀dẹ̀ fẹ́ kọ́mọ tèmi kú ẹni tó bá fẹ́ kọ́mọ mi kú ọmọ ẹ̀ máa kú dànù ìwọ̀gun á kú ewúrẹ́ lé àkú àgùntàn lé àkú gbogbo ẹni tó ṣèkà fún mi ó yẹ máa kú kó òjijì gbogbo tó mínú lè kó kú. á kí ló dé tó máa ń kẹran mẹ́ran kó kàn pa ni. somebody will be embarrassing me some people tí mo ti ṣe dáadáa fún tó jẹ́ pé àdúrà tí mo gbà tí oore tí mo ṣe fún ọ gan-an kò ń ṣe owó oògùn ò lè rà náà àwọn ló máa gbógun tì ẹ́ pé kó tún wà nù wàhálà àti ìdààmú ọmọ ọmọ ẹ̀lẹ̀ baby but ask you to do milkshake for me do milkshake for your mama do milkshake àti ìwà máa prepare gbogbo nǹkan tó fẹ́ lò bílẹ̀ tó máa lò tí wàá kàn ṣe tán báyìí mọ́ milkshake mo lè blend ẹ̀ sing. do you understand mi ìbínú sweetheart so do milkshake for your mama wọ́n fẹ́ máa gbẹ́mí mi gbóná máa lọ ṣiṣẹ́ nígbà mi mo lọ gbé ẹnìkan lánàá nígbà tí mo dárúkọ China City àmì tí mo dárúkọ China láti lánàá àwọn China mẹ́ta kan wọnú mọ́tò mi wọ́n gbé ẹrù yẹn mi mọ nǹkan tó ń gbé tó wúwo bíi bíi ẹrù ẹ̀ṣẹ̀ ẹrù yẹn wúwo bíi e, ó wúwo bíi ẹrù ẹ̀ṣẹ̀ nígbà tó ń gbé e sínú mọ́tò nígbà tó máa ṣe tán three dollar forty cents náà fún mi ibi tí wọ́n lọ ò jìnnà mo wá fẹ́ pe uber uber yẹn kò gbúdọ̀ rí bẹ́ẹ̀ tó bá gbé taxi bá ṣe taxi tí bá wọ taxi nígbà tí mo máa wọ uber gbogbo ibi tó pọ́n mọ́yé tí máa ń sọ but àwọn uber yẹn kọ́ ló ṣe wàhálà o àwọn èèyàn kan náà fẹ́ máa frustrate ayé mi sẹ́ pé àníjọ orówó ní system mi sẹ́ débi pé ó máa lè kúrò mi gbá tó bá ní mi nínú owó ń bí mo lè pe ọ̀run mi ò fẹ́ post ẹja àfilẹ̀ bẹ́ẹ̀. ẹja àfilẹ̀ bẹ́ẹ̀ ẹnu obìnrin yẹn ṣiṣẹ́ mí sìn ó ti mọ̀ pé tòótọ́ wọ́n ti máa ma trouble a lot of people wà máa trouble ọ̀rẹ́ ọmọ ẹ̀wọ̀n yẹn àti gbogbo àwọn èèyàn tó pè síbẹ̀ wọ́n máa ti máa trouble ẹ̀ but let me tell you this fraud don't you fraud bèbí yìí sínú ọmọ nàìjíríà wà ń bẹ bẹ́ẹ̀ ni mo read my lips <laughs> ọkọ dàrẹ́tọ̀ ló wà tí ò lọ́fíìsì tó ṣàtàrí pálábá wọn pọmọ lọmọ lẹ́kún wọn tún fẹ́ sọlé ọ̀làdáwòrò fílẹ̀ o àwọn òdìjẹ́ wo epe sanra. ìkan sáré wá síbí sáré dúró síbẹ̀ yẹn ẹ lọ sí kiri kan lọ síbi ibẹ̀ yẹn mọ̀tẹ́ yìí sí ibi tí àwọn olòṣì olówó lè mì olówó lè mì àwọn ọmọ tí ò níran tó ń pààyà wọn sọnù wọn máa láwọn lọ banana airline èmi tí mi ò pa ìyá mi tí mi ò pẹ́ anybody tó tẹ̀ fẹ́ báyé mi jẹ́ tó jà mí lólè tí mi ò pọwọ́ mi ìpẹ́ anybody kí ló dé tí àwọn tó bá ṣoríire ibi bá àwọn bí tó da yìn àwọn tó bá ṣe dáadáa láwùjọ ló yẹ kó gbé bẹ́ẹ̀ ẹ máa káṣọ wèrè wà àwọn olórí burúkú kan ẹ ní jèrè ẹ̀yin ọ̀tá mi ẹni obìnrin yìí sì ó ṣe mí torí pé àwọn tó àwọn tó àwọn tó na idán yẹn sí wọ́n mẹ́kọ̀ọ́ òun ríṣọ torí gbogbo àyẹ̀wò òun ó rí owó kan ó dẹ̀ lọ ra mọ́tò ó náà ra mọ́tò ra mọ́tò ó ra tesla ló ń lò ọtí owó máa ti ní stress yìí sùn torí wọ́n wọ́n dìde play game yẹn pẹ̀lú ẹ̀mí àwọn èèyàn tó mú wá ń sìn one thousand ní ti sarah ń bẹ̀ sùn àbèrè interest orí ẹ̀ o àbèrè interest àti ẹ̀gbójú owó one thousand dollar yẹn ẹ mọ iye tí one thousand dollar jẹ́ mẹ́yìn àì máa fi gbogbo owó yẹn náà a máa lọ gbópa fẹ́ lọ sí sùn ẹ̀mí a máa yọ lára ẹ̀ máa sáré fi sanwó léyìí ìwọ ò tún nílé o ò tún mo fẹ́ wo bá lọ kí ẹ tí mo bá ń i will drop it for you to go who made it a ṣépèsè fún ẹni disturb me pẹ̀rẹ́ you don't disturb me because at tó yẹ pé mo ṣe burúkú fún ẹ when i'm talking to these people i'll be crying i'll be omi àwọn ayọ̀ lójú báyìí kò jẹ́ nǹkan kan fún yín apààyàn. tó bá sọ pé ìkànnì ẹ̀mí kan máa sọ pé ọlọ́run kan ní kànnì níbi yìí lọ. wọ́n ti wọ́n ti kóbìnrin yẹn sí wàhálà báyìí sí wọ́n ti kó sí wàhálà wọ́n ti kó sí wàhálà torí ẹ̀ máa sọ fún yín pé I know a lot of things o they be thinking I don't know it I know it o. ẹni tó yẹ pé tó bá fún mi ẹni tó gbénu lé mi yẹn tó bá fún mi lówó nàìjíríà báyìí ọmọ kan tó ń gbénu lé mi tó lòun wá láti kogi ó tẹ̀ dòmí yẹ̀wò ni. ọmọ tó wá láti inú ilé mi tó jó láti inú ilé mi tó ṣe dé ẹ mọ̀ kan. ọjọ́ tó bá san owó ńgbà tí ò ti rówó ẹ̀ sọ owó tó ń san nínú ilé yẹn owó kékeré báyìí ni tó bá san part payment àdúrà ni máa gbà fún orí fóònù tí mo lóye ni máa fi wọ̀nyí àdúrà ni máa gbà fún gbogbo àwọn tó gbénu lé mi àdúrà báyìí ni máa ń gbà fún àfi tó bá kàn jẹ́ pé wọ́n fẹ́ lò pé kó provoke mi lẹ́sẹ̀kẹsẹ̀ náà dẹ̀ máa bẹ̀bí mi pé ẹ má bínú mọ́ ẹ má bínú mọ́ tó bá provoke mi tínú bá bí mi màá dẹ̀ gbàdúrà fún wọn owó mi ni o àwọn náà lè má san lẹ́ẹ̀kan o eléyìí tí wọ́n bá sanwó tán you didn't cook prepare okay so quickly. ló okay you know what we do warm this one okay Pe warm this one take mú díẹ̀ nínú ilé warm ẹ̀ kó wá fi ice block sínú ẹ̀ tó bá ti ṣe tán ṣó ti yé blend ẹ̀ gan kó gbé sínú freezer bọ̀ bá mi warm ẹ̀ ó mọ̀ pé mi ò fẹ́ pot kékeré má ṣe gbẹ̀ sí mo ti sọ fún ẹ lánàá ó ti gbàgbé nìyí mo sọ fún ẹ pé mílìkì yẹn kó má bá mi sè kó tó di pé mo lò pọ́ọ̀tù ńlá yẹn kọ́ sí nǹkan wà ń bẹ̀ ni okay you can use it you can put everything i will wait for you this seven o'clock i can still wait ó more mo lè fi ṣe mo lè fi ṣe dinner. àwọn obìnrin yìí tó ti you sí wàhálà yìí àwọn ọmọ nàìjíríà wà nù wọn tó máa ta bitcoins àtàwọn celebrity nàìjíríà wọ́n wà bẹ́ẹ̀ o nísìnyí àwọn ìlú amẹ́ríkà wọ́n ti àwọn amẹ́ríkà àti canada wọ́n ti da orúkọ wọn wó wọ́n ti wà against against if they are not fraud do you think america will against it so and their leader the leader the people who started the, this particular one tó ń ṣe dubai ni wọ́n wà ọmọ nàìjíríà wà nù wọn tí bá sọ fún yín pé mo mọ nǹkan ẹ máa rò pé mo ń purọ́ ni i know it but òun bẹ́ẹ̀mi ṣe ń dá àgẹ̀yẹ tó máa ní kó gba lójú mi kò sí kankan tí máa ṣe yẹn òun ni wọ́n ò lè rówó yẹn mú padà gbóná ti fẹ́ rí mú padà fúnìtì ni pé wọn ò wá tún ní lọ sẹ́wọ̀n fún wáì tí wọn ò lò lẹ sẹ́wọ̀n fún téèyàn bá ti ń kọ́mìtì fraud bẹ́yẹn kò sí nǹkan tó lè jẹ́ lájẹjọ́ lọ ẹ̀wọ̀n sí tí wọ́n bá ti lọ ẹ̀wọ̀n tí àwọn kan tó ṣe pé wọ́n jọra wọn lójú ẹ̀wọ̀n gidi kó jẹ́ pé wọ́n lọ ẹ̀wọ̀n bó jẹ́ pé àwọn Amẹ́ríkà gan máa lọ gbé wọn láti Nàìjíríà ni wọ́n máa lọ gbé wọn wá ṣe wọ́n lọ gbé lára ṣítù nígbà ẹ̀ ní nàìjíríà bàbá tó ń ta mọ́tò yẹn wọ́n lọ gbé náà láti amẹ́ríkà why don't lè lọ any senator tó bá ti jalè tó jẹ amẹ́ríkà ló amẹ́ríkà should go and take them FBI should go to Nigeria and fetch them they are giving them dick by the time you don break them you use some of them for example they won't release you they won't let people rest gbogbo tọ́ọ̀bù tó ń fún mi yẹn nítorí pé wọ́n ń ṣe òṣì yẹn náà níbi ẹ̀rọ orí wo ni o kò ti yẹ yín gbogbo tọ́ọ̀bù yẹn náà wọ́n máa pé ìwọ ló ń sọ̀rọ̀ okay tẹ́ ẹ̀ bá wá wá mi ń jà sí kẹ́ ẹ ṣe yàmàyàmà sọ́dọ̀ tèmi kẹ́ ẹ kàn sọ pé ẹ fẹ́ shit mi ẹ ti máa ń shit mi ẹ dẹ̀ máa continue láti máa ṣe ṣé mo máa pariwo yín síta ṣé mo máa bẹ yín fún ayé ṣé mo máa ba ayé yín jẹ́ bí títí sí báyìí ayé àwọn kan tó ti bàjẹ́ nírọ̀lẹ́ báyìí sí ọjọ́ iwájú lẹ máa tó tún rí torí bẹ́ẹ̀ mò ń lọ báyìí o èmi Bọ́lá Fọláṣadé lórúkọ tèmi ń jẹ́ ọmọ wọn nílùú Ìkàrẹ́ Àkókó bẹ́ẹ̀ ni ọmọ àṣàkókó rìgbòrìgbò <laughs> Isheki. I shake my state. I shake the evil people in my. That is the um, the praises they always sing to my father, my great you know. Yeah, that he shake the enemy, the evil ones in our area. He check them. That's the that's my my my great grandfather also do the same thing. Ọmọ ṣàkókò rìgbòrìgbò. Arógunmáṣá, we see war when people want to make problem with us. My my father's name is Ajaguno that the meaning of Ajaguna, we go to war, we beat them, we conquer them. That's the, is in my blood. Ajaguna is my name. It's my father's name. We go to the war. It may not be physical war like this. But when you challenge my authority, you challenge me when I don't do it against you, the Almighty host of heaven will stand and fight you. And I will surely conquer you. Because I always go to God. I go with God to the battle. Arogunmasa Ashotemaru. When I'm keeping mali with people, when I have a lot of people fighting with me, I put on weight. Most of the time, I don't feel like coming on Facebook. I mean, on Facebook any longer because I'm not getting anything. I can post my picture just to tell you that Ọlọ́run sì wà pẹ̀lú wa kò tí ì fi wá sílẹ̀ kò dẹ̀ ní fi wá lẹ̀. Okay? But I come on Facebook. I'm explaining myself for people to know that I'm not fighting. I don't want to keep Mali because I want to reduce weight. I Ashotemaro. When I keep Mali with people, I had weight. Another one is Atidi Alashejibomi Gbogbona. When you are wicked, you believe there's nothing can be done on your case we report to God and he baptizes you in disgrace and shame that's the that's the meaning of that one àti di aláṣẹ ìbọn mi then he bumped like the Pharaoh was baptized in the Red Sea that is he, he went with the Red Sea Red Sea ó gbé lọ ní odò gbé lọ yẹn sọ àti di aláṣẹ ìbọn mi gbóná a lè tí bọnú a lè tí sí kànga yes a lè báyé ẹ̀jẹ̀ sí gbòòrò ká tú láṣìírí ti di aláṣejù bọ̀ mí gbóná aláṣejù mi those who do too know do too much wicked too much don't come to my area don't wicked me you wicked me because you are born wicked just do little and move on don't continue but if you don't continue if you continue you want to you don't stop the Lord will baptize you in the Red Sea ọmọ ọ̀dà nílẹ̀ dá lórí ẹṣin I just want to tell you this and then go ọ̀dà nílẹ̀ dá lórí ẹṣin means when things are good if I'm riding cars I'm beautiful when things are good I'm still be okay when things are rough I'm still okay because it's my strength God is rugged he never fainted. Ẹlẹ́yìnkùlé Adéwúre in my father's house we pray we intercede to the whole community to the whole state to all our to our share country I mean our state I mean mi ìwá láti village o kí ni wọ́n máa ń pè lẹ́yìn village kí ni wọ́n máa ń pè wọ́n ó wá rìnrìn àbí kí mi ìwá láti ẹ̀yìn inú village o no mo ń bá ẹ sọ̀rọ̀ lẹ́yìn village kí ló tún kàn lẹ́yìn village kí ló máa tó kúrúkúrú tó kàn my city ni city yes God bless you I'm from city not a village <laughs> so ẹlẹ́yìnkùlẹ̀ àwòdéwòrè in my father's house we intercede for our city because I'm from royal family we want well-being of the community both physically spiritually financially we are responsible okay. Let me, it's mainly like that. They always praise my father, grandfather, great grandfather like that. So let me just stop it. So whatever you see, tí n bá wà rest, mi wà restless. But I intercede for people. I love people. I take care of people. It's from the blood. Mo inherit it from my father's house. One man ń good. One man máa ń call fún trouble wa tá a bá but each time we stand to fight we win them we don't fight we care we are caring we are loving despite we are the head They gave, yes, that's what my father, grandfather used to do. So I'm just telling you now, whatever I'm doing now is in my blood. You can see me anytime I'm fighting or, I mean, I'm screaming. A lot of people cannot scream the way I scream. Onwati, onwati, bedan. Onwati ha. It's a gift. So thank you so much for listening to me. For those of you who care. For the enemy that are here also, tó ń fojú wò mí ọkàn ò balẹ̀ o ẹ̀yin ọ̀rẹ́ mi àti mègídà mi àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo yín tí ẹ wà ń bí àtẹ̀tẹ̀ ẹ̀sìn mi tẹ́ jẹ́ ìmọ̀yìn tèmi the Lord will protect us will guide us he will conquer he will destroy all our enemy for us ibi tí wọ́n ní àní lè dé láyé á débi àdèmà kọjá bẹ̀ the Lord will promote us ẹni bá gbẹ́ kòtò sílẹ̀ fún wa yóò kó sí kòtò yóò kó sí pàpẹ́ yóò kú kú ìyà àti kú òjijì the Almighty God will favour me We favor my children. We favor you. Favor my husband. Favor all of us that all the people that love me, that care for me. Those who intercede for me, want me to have a good life. The Lord will make you. The Lord will support you. Thank you so much. I'm grateful. I cross my heart. Uh, but due to do you remember? Don't forget the first video. Here I live in Quebec. When I smile, they don't want me. When I cry, they love it much because some people want me to be crying every day. I cannot celebrate my birthday when I do anything. Tó má rí mi àtọmọ mi ta confine by. Anytime we are smelly, this this landlord, evil landlord, evil genius yìí, I can make sure pé ó fẹ́ bà wá nú jẹ́ ni. Ó ní mo pẹ́ I can call thousands of people like that that hold my money o that they are not paying me and somebody will embarrass me because of fifteen dollar the same building bí ba ilé mi àtẹnìyẹn ń gbé o Oh, ò pàjẹ́ o tí bá rí lẹ́gbẹ̀ẹ́ ọ́fì tí bá rí lẹ́gbẹ̀ẹ́ mọ́tò máa máa tún kí á kí mi inú mi ò dùn fún kan tó ṣe yẹn but nígbà yẹn tí n bá sọ fún wọn pé àwọn ọmọ nàìjíríà set it up ni o wọn máa cause problems ní here. o ó mọ wọn kò rí same kò rí méjì same o á dàbí pé wọ́n ń jealous wọn wọn máa ní don't mind that. o don't talk to her o don't play with her o hey, people everybody hate her o everybody don't like her o àwọn dẹ̀ ní evil want them to spread evil evil things against me ntí èmi e, e, ntí mi ò ní wọ́n máa sọ pé mo ní àwọn dẹ̀ ló ní evil yẹn. ìyẹn bó ṣe jẹ́ bye for now. àsùnjí o oorun ayọ̀ la o a nítorí oorun lójú kú gbogbo ẹ̀yin olólùfẹ́ mi àtẹ̀mí àtọmọ àti gbogbo àwọn ẹ̀yin olólùfẹ́ mi àtọ́kọ́ o a nítorí oorun lójú kú o àdẹ̀ nítorí ohun débi àsan ìpínlẹ̀ ọ̀tá òní ìṣẹ̀lẹ̀ wa lórí o lágbára Èdùmàrè ẹni tí ẹ ti wà ní Sunday ẹ̀yin kan ti wà ní Sunday happy Sunday to you àwa tá a sì fẹ́ wọnú Sunday lágbára Èdùmàrè máa wọ bẹ̀ láyọ̀ àti àlàáfíà ọdún yìí ètò òkùnkùn parí wọn ní dìwà ikú ò ní fi wá ṣèfàjẹ lórúkọ Jésù èmi àtọmọ àtọkọ àti gbogbo àwọn olólùfẹ́ mi ni o àní kúkú ìyà àní kúkú ẹ̀sìn àní ṣàìsàn àìsàn gbòǹgòǹgò gbòǹgò ní ṣe wá o gbogbo àwọn tó ń ta fọ òkùnkùn Ọlọ́run ajẹ́kọ́fà Ọlọ́run á wa ta wọ́n lọ́fà ikú Ọlọ́run á pa dànù Ọlọ́run á ṣẹ́gun fáwa ó ṣe máa rí nìyẹn o Then ni ìpín ẹlẹ́ṣẹ̀ kan kò ní wá sí orí olódodo mi ní bó ṣe jẹ́ love you guys ẹ sùn o.